mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi àìtalẹ̀ abiyamọ jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àbáláyé káàbọ̀ sí series tí mo pè ní àìtalẹ̀ abiyamọ reloaded àkòrí tèmi ni hmm, ìwà. Hmm. Ìwà lẹwà, ìwà lẹ̀sìn ọmọnìyàn. Ẹ ṣé tẹ tẹ́tí sí mi. A kú ìgbà yìí o. Èmi ni, èmi náà ni o. Èmi ti yín ní tòótọ́. Àìtàlẹ̀ abiyamọ. Àìtàlẹ̀ àìtàlẹ̀ o. Abiyamọ àìtalẹ̀ àìtalẹ̀ òun kú ọ̀rọ̀ ọmọ. Hmm. mo fẹ́ pe àkíyèsí wa siyasi kọmanì tó yẹ ká mú lọ́kùnkúndùn ká máa sìn pẹ̀lú inú mímọ́ àti ọ̀kọ̀ọ̀kan ìwà. Ìwà yìí ó pín sí ìpele lóríṣiríṣi. Ó bòbí wí ó bá àgbàlagbà wí ó bọ́mọdé wí ó báwùjọ wí ẹ máa bá mi ká lọ. Hmm. òbí òní ṣé ẹ tiẹ̀ jẹ́ good role model níwà fọmọ yín bí? ṣé àwọn ọmọ yín bí wọ́n ti kéré tó? àtàwọn tó ti dàgbà. ṣé tí wọ́n bá ń sọ̀rọ̀ role model níwà lọ́rọ̀ lérò àti níṣe hmm. ṣé wọ́n lè ní àwọn look up sí as good role models tí wọ́n bá tiẹ̀ ń dárúkọ role models láwùjọ. ṣé orúkọ yín wà nínú ẹ̀? Hmm. Because gẹ́gẹ́ bí òbí um fún àwọn ọmọ wa um the first role model tí wọ́n ní, tí wọ́n mọ̀, tó sì jẹ́ àwòkọ́ṣe fún wọn. Hmm. tó ní tó sì yẹ kán ní òun ni àwa òbí. Hmm. ǹjẹ́ ìwọ bàbá fún ọmọ ẹ lọ́kùnrin fún ọmọ ẹ lóbìnrin ǹjẹ́ o jẹ́ role model níwà fún wọn bí? Hmm. ìwọ ìyá fọ́mọ ẹ lọ́kùnrin fọ́mọ ẹ lóbìnrin ǹjẹ́ o jẹ́ good role model níwà fún wọn bí? torí ìwọ bàbá tó o bá kọ tó o bá bo ìwọ ni role model fọ́mọ ọkùnrin torí ìṣesí ẹ ìhùwàsí ẹ òun ló máa jẹ́ òǹdíwọ̀n yardstick fún pé ẹ bọ́kùnrin ti hùwà ní bọ́kùnrin ti ṣe nì ìhùwàsí ẹ ìṣesí ẹ ló máa jẹ́ òǹdíwọ̀n yardstick fún ọmọ ẹ obìnrin ojú ẹ̀ ló máa ma fi wo àwọn ọkùnrin pé ẹ̀ẹ́ báwọn ọkùnrin ṣe máa ń hùwà ní. ṣé ọmọ ẹ tiẹ̀ lè sọ pé irú èèyàn bíi bàbá mi ni màá fẹ́ irú èèyàn bíi ìyá mi òun ni màá fẹ́ àbí àbó máa ní. Mm ọlọ́run má jẹ́ n pàdé irú ìyá mi o ọlọ́run má jẹ́ n pàdé irú bàbá mi as ọkọ or as ìyàwó as the case may be. Hmm. bákan náà ni fún wọn ọ̀yá tó o bá kọ tó bá bo ìhùwàsí ẹ. E Gẹ́gẹ́ bí obìnrin, àkọ́kọ́ tí ọmọ ọkùnrin tó ní àǹfààní láti súnmọ́, ìhùwàsí ẹ, ìṣesí ẹ ló máa jẹ́ òdiwọ̀n àti yardstick tó máa ma fi wo gbogbo obìnrin. Bákan náà sì ni fún ọmọbìnrin ìwúwa sí ẹ ìṣesí ìwọ ìyá ló máa jẹ́ òǹdíwọ̀n àti yásìkì fún táfi ní ah, bàgbàlagbà obìnrin sì ń hùwà ní ẹ̀ẹ́ bí wọ́n ti ń ṣe nìyí ẹ jẹ́ ká wúre. Hmm. ṣé ẹ lè gbà pé irú yín níwà òun ni kọ́mọ yín òun ni kọ́mọ yín ọkùnrin mú wálé ìwọ ìyá ṣé ìwọ ọkùnrin òbí òun ní o lè gbà ládùúrà pé irú ọkùnrin tó níwà ẹ bó ti wù yìí náà ni kọ́mọ obìnrin kó mú wálé. Mm. Mm-hmm. Ish. Hmm. Táwọn ọmọ yín bá wálé láti primary school láti secondary school tí wọ́n gbóhùn ọ̀kẹ́ ẹ̀kọ́ kan role model ẹ̀ ṣàkíyèsí ni wọn kì í sábà fòbí sí i àwọn bíi Mother Teresa àwọn bíi Martin Luther King um bẹ́ẹ̀ mọ́tà Teresa ṣe dáadáa ni ó wúre ni ni wọ́n fi rántí ẹ̀ ẹlòmíì dẹ̀kẹ́ ló lè jáwọn olórin àwọn bíi Beyonce àwọn bíi Ariana Grande lóríṣiríṣi wọ́n máa mẹ́lòmíì wọn ò ní mú o wọn àti àní dárúkọ yín bóyá ìyá ni bóyá bàbá ẹ rí i pé tìrú ti ń yẹ̀ lójú òpó díẹ̀díẹ̀ ìwà hmm. ẹdí àwúre o ó pàkíyèsí ó gbèrò ẹlòmíì ìwo owó ẹ̀ kò pé gbà kódà rainbow ni tí àwa àgbàlagbà tá a sì mọ̀ láàrin ara wa ẹ́ẹ́ mo ṣe bí wọ́n ní wà lẹ́sìn oh my god pick roses ẹ má jẹ́ lọ bí ẹ̀sìn o. ṣẹ́sìn la máa pè ní wà ní hmm, tó jẹ́ pé lóde òní láyé tá a wà lénìí ẹ̀sìn gan náà fi ń bojú. Hmm. kò fẹ́ẹ̀ sí. Si ẹni náà láyé òde òní tó jẹ́ adúláwọ̀ àwọn tiwantiwa tí kò tíì ní one issue or another pẹ̀lú gbogbo àwọn all this so-called ẹlẹ́sìn pẹ̀lú ìwà tí ó tàbùkù tí gbogbo ń dáadáa tí a mọ àwọn ẹ̀sìn sí sí gbogbo nǹkan tó dúró fún. ẹ̀sìn ti kù ta báyìí hà torí nǹkan tó wo oníkálukú ló ń wù níwà o hmm. kódà nínú àwọn ẹ̀sìn wa. Mm. tábáníkà wò ó nínú àwọn ẹ̀sìn wa ibẹ̀ gan-an ni ìwà ìdá ibẹ̀ gan-an ló jọba sí. tí ẹ bá rí wà táwọn tó ń ṣẹ̀sìn hmm. ẹ bá rí wà tó ń wù. Hmm, àwọn tó lẹ́sìn àwọn tó ń ṣẹ̀sìn tí wọ́n ń wù láwùjọ ẹ̀fẹ́ lè máa sí tọ́sẹ̀sìn lára pàápàá jùlọ àwọn ẹ̀sìn wa méjèèjì ṣùgbọ́n ó dẹ̀ mọ́kan. Hmm. ẹ̀sìn kìíní mọ́ra ẹ̀ bẹ́ẹ̀ sì rèé ìkejì náà mọ́ra ẹ̀ ó mà lè mọ́kọ o ó ga lára wọn o ibi tó lè mọ́ wọn dé tẹ́ bá rí tí wọ́n ṣe ń hùwà àtolórí àtọmọ ẹ̀yìn láwùjọ um um um Satia de Gwaru Elédùà ògo àìbínú o wàhálà tí ẹ̀sìn tó ń dálẹ̀ ìwà tí àwọn tí wọ́n ń fi ẹ̀sìn bojú tí wọ́n ń hù. Hmm. Nítorí ẹ̀sìn, wọ́n á sọra wọn dọ̀tá, wọ́n á máa jẹra wọn lẹ́sẹ̀. Ìpànìyàn ńkọ́ ẹ̀sìn tó jẹ́ pátọ̀húnrìn wa ni. Ká má kìí ṣẹ̀ṣe, ká kìí ṣẹ̀ṣe o tó ní good tolerance tó wà accommodating um, tó gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ ìpariwo hmm. àtàwọn tó ṣẹ̀sìn ń wù kódà ẹni fẹ́ ṣẹ̀sìn wọ́n nídà àsúrà tipa adley làwọn èèyàn fi ń ṣẹ̀sìn kan oníkálukú ti gbélé wọn orí kíni torí ìwà ni. Torí ìwà ni ìwà yìí náà ni o. ìbàjẹ́ àìda aburú èmi hmm. báyìí èmi máa ní áá ah, ah, kí ló dé. Hmm. nǹkan táwọn tó ń ṣẹ̀sìn tí wọ́n wù ní wà ọlọ́run gbà wá o bẹ́ẹ̀ ìwà ní àṣà àti ìṣe wa. ó fẹ́ẹ̀ dáa ju tàwọn ẹlẹ́sìn lọ ṣebí wọ́n níwà lẹ̀sìn ni. ó yẹ kẹ́ ẹ níwà lẹ́sìn àwọn tó ń ṣẹ̀sìn àwọn kọ́ ló yẹ kọ́ níwà jùlọ ni. bọ́tẹ́ hmm, <laughs> well after all ìwà lẹ́sìn ẹ̀sìn ni wa hmm, in those days. Mm. ti tàwọn tó ń ṣẹ̀sìn ó burú ju tàwọn ìṣẹ̀ṣe lọ o. Hmm. bẹ́ẹ̀ ìwọ ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́. wọ́n ti jù wá ní ìwà ti sọnù lóde òní. Hmm. obìnrin sàn wà nù ó lóun ò lórí ọkọ bẹ́ẹ̀ náà lọkùnrin sàn wà nù ó lóun ò lórí aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ṣe rí i pé. Hmm. ẹni ń wáfà ń wófò ni nígbà tọkùnrin tí ò ní wà tó pàdé obìnrin tí ò ní wà hmm, àà ta ni ò ṣe mọ̀ pé jàǹbá tàfú jàǹbá rà ni ọ̀rọ̀ ti sọ́rẹ́ ó lè gbé ó lè gbà á. <laughs> ẹ̀kọ́ ti fojú múmu hàn àtàǹpàkò ti júwe ọ̀kan akèrègbè ó ti júwe ibi tó máa fokùn bọ̀ lọ́rùn ẹ̀. Hmm. ẹlòmíì ìwà ẹ̀ burú jáì o. Tí wọ́n bá wá hu irú ìwà ẹ̀ sí i, kò ní rára gbà sí nǹkan tẹ́ ẹ̀ lè gbà, ẹ yé fi lu ọmọlàkejì o. Ìwà ẹlòmíì báyìí, ìgbẹ́ ni. A lè fi wé ìgbẹ́ tá a máa dóhùn nípa àwùjọ, wọ́n wò ó láwòsùnkún, ó ń wora ẹ̀ láwòrẹ́rìn-ín. ẹni àbáta tùpà tó ń lóhùn ẹni àjítan lọ́wọ́ yóò tún máa rí péńdé ara. nígbà tó jẹ́ pé òtítọ́ ti kùtà hmm, irọ́ ló ń tàn sí i o irọ́ ni wọ́n ń rà. irọ́ ni wọ́n ń tà hmm. wọ́n wá ń turọ́ tà wọ́n da turọ́ tà wọ́n turọ́ tà bí èlùbọ́ èké ń bèké sọ̀rọ̀ irọ́ ń parọ́ fúnrọ́ ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wọ̀lú ẹ rójú olè ẹ mú um tí gbogbo wa sì mọ̀ a mọ gbogbo àwọn ìwà ìtàn ìwà ìdá yìí. àmọ̀ṣe hmm. hmm. mo ṣe bí wọ́n ní tójú bá ń ṣe pin ó yẹ ká yọ ká fi han ojú ni irọ́ ni o. láyé òde òní hmm, wọ́n máa dírẹ̀sì ẹ o wọ́n tún máa kan sára síwá ìdá wọ́n á ní kó múra sí i. Mm. Mm. Ìwà ìdá. Ìwà ìdá dàbí ata. Bá a gún ata lódó, bá a lata lọ́lọ. Ìwà ata ò ní yípadà atalata máa jẹ́ ebo lo níwà ìdá ẹ bá ṣèbo lò kẹ kó gbogbo ohun olóòórùn dúdú ayé sí i ebo lò lebo lò á máa jẹ́ èso ìwà ó dàbí sọ. Mm ló jẹ́ pé bá a ti ń yọ́ só òun là yọ́ gbọ́ ẹ̀ hmm. ẹ ṣáà mọ̀ pé sótà ń sọ ó tún pọ̀ o ṣùgbọ́n ọ̀gá ni silent killer o mò ń rún ẹ̀ agbálégbọ̀nà kan ni tó jẹ́ pé hmm, ó túmọ̀ sí pé ẹni tó ń hùwà tí ò da ẹni tó bá ń yán lẹ́dàá ohun búburú á máa yán wọn ṣe. Hmm. ẹ máa hùwà tí ò labele lábẹ́lẹ̀ si ni oníwà máa jèrè wa ẹ máa jèrè wa yín um bẹ́ẹ̀ igbó oró kì í fọ́ o àwo oró kì í fàya ẹ múra sí i kẹ́ máa ìwà tí ò dáa. kẹ́ ẹ máa ṣòro ìwà tí ò sunwọ̀n kẹ́ ẹ máa hùwà bí ẹni tí ò ní kú mọ́ ẹ awáyé má lọ́kàn ò sí kẹ́ ẹ máa ta ni ò mú mi tó jẹ́ pé n tí mú ni wá. <laughs> ihun tí ń múni láì lè ní ká tí ò ní lè yín kódà kò ní ànáùnsì. Hmm. kódà ẹ ní mọ tó ṣubú tẹ̀yìn ẹ ṣáà ń hùwà dọ̀tí ìwà tó kù díẹ̀ káàtó ìwà ìríra ọwọ́ yín láti bá ìwò òjòwú ìwà rìkíṣí ọwọ́ yín ló wà ìwà má tomi má jù mí ọwọ́ yín ló wà ìwà màá bá kanlẹ̀ ẹ̀yin náà lẹ́dín ìwà jẹgúdújẹrá ìwà wo ibi tí ó bá já ọwọ́ yín láti bá um hmm. um hmm. ìwà àdánìkanjọpọ́n kò ṣàjèjì yín ìwà ká ba tọmọlàkejì jẹ́ tó jẹ́ pé ṣúọ́ bẹ́ẹ̀ ti ni ẹni bá ba tèèyàn jẹ́ tí ẹ náà bàjẹ́ hmm ṣé kò yé yín ni pé ìtàkùn tó bá ní kí ẹni má gòkè àlọ tó ń tirin náà jọ máa lọ ẹni ni mọ́lẹ̀ tó ní kò ní lọ òun náà ní rebi kan. Hmm. ẹ jẹ́ tún wá wa ṣe o wọn tún wà wọn o ẹ tiẹ̀ wò ó ẹ̀yin náà wò fara yín kẹ́ tó hùwà ẹ máa rò pé à ìwà tí mo fẹ́ wù yìí o ṣé ó lè tọ́ ọmọ làkejì sọ́nà ni. Ṣé, a big tule mushina ṣé ìwà ó lè dáa fún mi fọ́mọlàkejì ni àbí ìwà kí tọmọlàkejì bàjẹ́ kí tèmi ṣáà ti dáa hmm. ṣé. Mm. ìwà tí mò ń wù ṣé ń build ni àbò ń destroy ṣé ó ń build down ni àbò ń build up. Hmm. Ìwà. E ṣé wà tí mú òun ṣé wà pọ́nlé ni àbí wà ẹ̀tẹ́ ṣé ìwà tí mò ń wù yìí ṣó ṣe é sọ síta àbí kétíkétí kan má gbọ́ àbí wà kétíkétí kẹta kó má gbọ́ òun lẹ wù. Mm. elédùà máa kó àbínú o torí mo mọ̀ pé Sàtì Àdìgún Àrò mo mọ̀ pé bàbá yẹn ní CCTV tó fi ń wo oníkálukú tó ń wò wo oníkálukú tó ń wò ṣe wa gbogbo ìtẹ́ ìwò àti ní gbangba. gbogbo ẹ̀ ló rí kedere. torí kò sóhun tó pamọ́. kò sì sígbà tí ò ní tú àṣírí gbogbo ohun tẹ́ ẹ ṣe níkọ̀kọ̀ pátá gbogbo ẹ̀ ló máa tú síta torí kò sáṣe pamọ́ o ìfín <laughs> you can't hide it it can't be hidden so ẹni bá wù ú kó múra sí ẹni bá wù ú kà kó múra sí àtòrí àtìkà ìkan gbé. ìwà òde òní ó mà ti polúkúrúmuṣu o um lódìlódì ni wọ́n ń tò lódìlódì ni wọ́n ń jó lódìlódì ni wọ́n ń gbọ́ um lódìlódì ni wọ́n ń sọ ọ́. lódìlódì ni wọ́n ń hùwà kódà oníkálukú ṣàṣe tiẹ̀ bó ti rí ìwà lawlessness ìwà disorder is the order of the day nǹkan tó gbayé kan nìyẹn. Mm. ìbá dáa tóníkálùkù bá tọ́jú ìwà wọn. Ẹ mọ̀wá yín o, ẹ mọ ohun tẹ́ ẹ̀ ń hù níwà, ẹ mọ ohun tẹ́ ẹ̀ ń dá lára. Oníkálukú mọ̀ ní gbangba níkọ̀kọ̀. Ó kù yín, ó kù wa yín òpó elédùà tèmi di pé kí gbogbo wa ká ṣàtúnṣe mo wà quite sure tí gbogbo wa bá make effort láti wúre ìgbà mélòó ni ìwà rere fi tàn káyé? Hmm? ìgbà mélòó ni nǹkan dáadáa fi ń tàn káyé ṣùgbọ́n lóde òní àwọn tó ń wù re tó níwà re àwọn ni geeks àwọn ni ọ̀já àwọn tí wọ́n wá já tí wọ́n já níwà ìdá. Mm. wọn wá ashamed o wọn ò tijú wọn ò tira o wọn ò mójú wọn ò mọ́ra. Hmm. tí àbámẹ́ni sọ fún yín pé ń hùwà tí ò èmi àtàlẹ́ abiyamọ máa sọ fún yín mo sì ń sọ lọ́wọ́lọ́wọ́ pé ìwà ìdá tó gbòde gan tí gbogbo wa sì mọ̀ It's indeed a shameless show of shame and it is totally, utterly unacceptable. Kò sáàyè fún mọ́ ìwà ìdá. Kò sáàyè fún mọ́ àti àwọn other hills in our community. Mm. They can only serve for a limited time torí pé limited edition ni wọ́n wọn máa tó tàn fún circle um cause everything is in circle ìgbà ni ìgbà ni gbogbo nǹkan àsìkò sì ni gbogbo nǹkan pẹ̀lú. ẹ jẹ́ àkíyèsára o. Hmm. because nípa ìwà láti wà careless àti wà so careless ìdí àrò ká bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe. Hmm. àti wà careless àwa careless lóde òní tá a bá wà careless ni àwọn tó ń wù ú re àwọn ni wọ́n wá jẹ́ geeks àwọn lọ́dẹ̀ àwọn ni ṣúpọlá àwọn ni wọ́n ríta tí wọ́n dá àwọn tí wọ́n wá já nínú ìwà ìdá wọ́n láwọn lọ̀gá wọ́n já kutukutu kódà ibi tí wọ́n já dé wọn ríra wọn so padà lódidi mọ́ nínú ìwà ìta wá lójú àwọn ńlá tó jẹ́ páfọ́jú ni wọ́n lórí ìwà ìta wọn láwọn gbọ́ nípa ẹ̀ tó jẹ́ pé baba ńlá adití adití tó fi dèdèrè sétí ni wọ́n lórí ìwà ìta. wọ́n á ní orí àwọn wà níbẹ̀ kódà ó fọ́nká síbẹ̀ pẹ̀lú ẹ jọ kí lẹ expect nígbà tó rí ti fọ́nká tí kò sí sẹ́ǹsì mọ́ lórí ìwà ìdá wọ́n á ní àwọn ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ káàí tó jẹ́ pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé. Ah ṣé kó ti sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ẹ̀ wọ́n máa sọ mm. wọ́n á sọ fúngbà díẹ̀ ni wọ́n bá tún níta ẹlòmíín sọ mm. lórí ìwà ìta. wọ́n láwọn ń ṣayé. Hmm. àwọn ń jayé tó jẹ́ pé. Hmm. nígbà tí kinní tá à ń wí bá dé kódà àṣírí àpò bàbí yá ńlá ó sì máa rọ́wọ́ mú yín lọ. Hmm. lórí ìwà ìta ẹ̀yin ní ẹ̀yin ni current champion tó jẹ́ pé ẹ máa tó wà demoted lórí ìwà ìdá ẹ̀lẹ́yìn somebody tó jẹ́ pé ẹ̀yin ẹ̀yin nobody ẹ̀yin nọ̀nẹ́ títì tẹ́ ẹ̀ constitute social nuisance sáwùjọ wa àbáyé tá a wà ikọ́. Hmm alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ gan ikú pa á à ń bìlìntà sí ọ̀pọ̀lọ́ ẹ̀yin oníwà ìdá tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ hmm, ṣìyọ̀ hmm. <laughs> yóò lẹ́yìn àá lálẹ́yìn ni. ó tó gẹ́ o um ẹ jẹ́ ká jọ ṣàtúnṣe enough is enough enough is indeed enough. ẹ máa ṣọ́wà yín o torí àwọn ọmọ Mm. gbogbo ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ní dáadáa àti tẹ́ ẹ wù láì dáa mm. wọ́n ń rí o bọ́mọ ò bá sì jọ ṣòkòtò yóò jọ kíjìpá o. táwọn ọmọ yín ò bá sì mú wá yín hmm, àjẹpọ̀ màálì ni wọ́n. òbí ò ní èwo nínú yín ló lè gbàdúrà pé kọ́ mọ nǹkan máa wúrú wà bóun tí ń wú yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kó máa wú hmm. ẹni mélòó ló lè gbàdúrà kó ṣàmì kó gbé tó àmì kí ló dé kí ló ń dun yín lọ́wọ́ lára ẹ̀ṣẹ́ àwùwà bákabàka ẹlòmíì ó ti mú ẹ̀rí ọkọ̀ o ti pátá sọnù ẹlòmíì ó tiẹ̀ kí ń rà túbọ̀ tán. kò kí ń rẹ̀yìn wọ́ ọ̀la a ṣáà máa hùwà ìta yìí ó ti rí náà ni. Hmm. Mm-hmm. ẹ jẹ́ ká wúre o ẹ jẹ́ á wúre torí ọmọ o àwọn ọmọ yìí wò wá o wọ́n ń rí wa o. Hmm. wọ́n wò wá wọ́n rí wa wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe ẹlòmíì ó ti sọ àìdá ó ti sọ dẹ̀wò ó ti sọ dá nǹkan ò ẹgbẹ́jọ dání. Hmm. gbogbo ibi táyé kọjú sí ní dáadáa ibẹ̀ làwọn kọ̀yìn sí tí wọ́n wá mú àǹkó àìdáa yìí tí wọ́n sọ dẹ̀wù tí wọ́n ń wọ̀ káàkiri ìwà ìwà ṣe pàtàkì ìwà nígbà míì ó máa ń sẹni dọlọ́lá ó máa ń sẹni dọlọ́rọ̀ ẹni iyì ẹni àpọ́nlé láwùjọ. àti wá sọ pé torí báyé dayé ọ̀làjú àti wá mú all the things of value all the things that really matters hmm. àti rubbish wọn àwa place of value lórí nonsense a place of value lórí garbage garbage in garbage out So what is it? ṣé tí wọ́n bá fi gbá ìwà yín tẹ́ fi ń wín kà wín ìwà ìdá tẹ́ fi ń tíkàrà ìwà ìdá yìí tí wọ́n bá fi san fún yín ṣé ẹ máa lè gbà á ṣé inú yín máa dùn ṣó máa bá yín lára mu. Hmm, ẹ jẹ́ àrò ó gbèrò. lólórí torí lólókù jùkù ní kó wá wá ẹ jẹ́ ẹ jẹ́ ká ṣàtúnṣe. mo ṣe bí àwọn Yorùbá wọ́n níwà lẹ̀ṣọ́ ìwà lẹwà ìwà lọba àwúre. ibi tí wọ́n tún máa ń sọ dé òṣèré gbajúgbajà olórin wọ́n tún kọ́ lórin wọ́n ní tóbìnrin bá dára tí kò ní wà òun ò ní fi kọ́bọ̀ kan àbọ̀ fẹ́ ṣùgbọ́n tóbìnrin ṣùgbọ́n tóbìnrin bá búrẹ́wà ṣùgbọ́n tó níwà òun lè fi thousands upon thousands fẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin bọ́kùnrin bá búrẹ́wà ṣùgbọ́n tó níwà arẹwà ni ṣùgbọ́n tó rẹwà tí ò níwà òbúrẹ́wà ni of the highest order tó jẹ́ pé kí là Ìwà là ń tà, kí là ń wá? Ìwà là ń wà. um hmm. Takọtabo wa, tàgbà tọmọdé wa, ṣebí wọ́n ní ìwà jọ̀wà ní í jọ̀rẹ́jọ̀rẹ́. Mo mọ̀wà aráalé mi, kìí jẹ́ kíjà wà ẹ̀ẹ̀wọ́ táwọn Yorùbá máa ń ní abánigbélé máa ń mọ̀wọ̀ ẹni ọ̀tá ẹni ni. So ìwà is very very important ó ṣe pàtàkì ó ṣe kókó. Ká níwà, ìwà tó ṣe é mú yangàn ó sì ṣe kókó pẹ̀lú ká tọ́jú ìwà wa. ká tọ́jú ẹ̀ dáadáa nínú ohun gbogbo lórí ohun gbogbo àti níbi gbogbo ìwà ọmọnìyàn wọn ò bá kó gbogbo dáyámọ́ǹdì gold kó o dá gbogbo ẹ̀ṣọ́ olówó iyebíye sọ́rùn tí kò bá ti fi wà kún pàǹdà ni pàǹdà ni original pàǹdà for that matter hmm. èèyàn ò bá sì wọṣọ millions billions trillions tí ò sì wà ń bẹ̀ èkísà ni ìwà níyọ iyọ̀ níwà hmm. iyọ̀ máa ń mú nǹkan dùn ni níwọ̀ntúnwọ̀nsì sì ni pẹ̀lú kó má bàa já torí àtẹ́ àwọn tí ò níwà àtẹ́ ni torí ẹ̀ ni wọ́n ṣe máa ń tẹ́ wọ́n á tẹ́ wọ́n á tún fà tẹ́tẹ́ dé tẹ́ nílé tẹ́ lóko tẹ́ all over nígbà tí wọ́n ní wà hmm, ẹ jẹ́ ká tọ́jú ìwà wa. mo fẹ́ bi wá ní o irú ìwà wo gan-an wọ́n á ní ìwà tá à ń wù lóde òní o hmm, torí àwọn ará àtijọ́ láyé àtijọ́ ìwà má rọ́wọ́ mú o. ìwà má gba yìí o. ní ìwà tó tọ́ tó yẹ Ìwà ọmọlúàbí, ìwà dáadáa ni o. Ìwà má ṣe é múyàn gan-an. Hmm. Ìwà ni múròdé. Òun ni olórí aṣọ. Ẹgbẹ́ ẹbí jọdá, wọ́n máa tọ́jú wa o. Wọ́n máa pọ̀ wá lé o. Wọ́n má ṣàyẹ̀sí wa o. Wọ́n má ṣe ẹ̀sìn wa wọn wọ́n mà ṣe dáadáa o àṣewúni lórí àṣegboríyìn àṣemáwùjọ dùn hmm. àṣemúnú tẹrú tọmọ tó bá ti joyè dùn ìwà wọn mà dá o olúmú wọn sọ pé ìwà lẹ̀sìn torí wọ́n sìn dáadáa ṣùgbọ́n lóde òní ìwà ìwà ti kú o kódà kò lójú orí gan kò ní grave ikú ẹ̀sìn báyìí ní ìwà kú ìwà ti kú ìdáǹtè. Ìwàkiwà tí wọ́n ń hù. Mm òde òní hmm, kò bí peace o kò bí fọ̀kànbalẹ̀. Mm. ogun ìdààmú ìfòòró hílàhílo wàhálà àìbalẹ̀ aya òun ni nǹkan tí wò ó òde òní òun ló fi ń tẹ́ àwọn èèyàn lọ́rẹ o. Ìwà là ń wà, ìwà ti sọnù, a ti sọ wà nù. Ìwà ti kúrò láwùjọ wa. Mo ṣàkíyèsí pé. Hmm. kò sí wà mọ́ láwùjọ wa ìwà ti kú gbogbo àwọn ìwà bíi ìwà rere àwọn ìwà tó tọ́ tó sì yẹ ìwà tó tọ̀nà tó jẹ́ bí ẹ̀ṣọ́ láwùjọ wa lóde òní. Kò sí mọ́ um torí ẹ̀ ni mo ṣe ń pàkíyèsí wa sí i. torí pé ó kàn wá pọ̀npọ̀n. torí gbogbo wa la jọ ń wùwà yìí o takọtabo wa tọmọdé tàgbà wa tonílé tàlejò wa la jọ ń ṣàìdá yìí la jọ ń wùwà yìí ó sì jẹ́ pé hmm, the outcome is always not palatable at all. Mm. Ahunsebi, Sarah, sọ̀rẹ́, sí frenemies, sáya, sọ́mọ, sọ́kọ. Hmm, ẹ jẹ́ ká ṣàtúnṣe o ẹ jẹ́ ká ṣàtúnṣe o ó gbèrò ara ẹ̀ rèé o ìwà ẹlòmíì ó ti di tsunami ó ti di tsunami sáwùjọ ìwà ẹ̀dá ẹ̀ hmm, ó ń lupa àwọn èèyàn ó ṣàwò náà ni o tó ń destroy wọn ìwà ẹlòmíì báyìí hurricane níwà ẹ̀ láwùjọ ìwà ẹlòmíì báyìí láwùjọ lóde òní hardquick ni tó bá sán báyìí tí ó mọ̀ la gbogbo ilẹ̀ lọ ha bó ti ń lalẹ̀ ló máa máa láyé ló máa máa la iṣẹ́ ọmọ làkejì sábúrú ni o. Mm. Mm. Kí ló dé? Ẹ jẹ́ ká dẹ́kun ìwàkiwà yìí, ká yéé fìwà dára wa lára. Ká yéé fìwà dára wa lágara. Kẹ́ ẹ sinmi dọ̀. ìwà ẹlòmíì láwùjọ lóde òní. A lè fi wé intercontinental atomic missiles. Ìwà ẹ̀dá yìí á máa wù from one continent to another, from Europe to America, to Asia to Africa, to Australia, all over the world tó bá ti mú bì kan báyìí kíá ó ti fò fẹ̀rẹ̀ ó tún ti lọ síbòmíì á ṣáà máa kọ̀ sí avọ́k káàkiri ni avọ́k kọ̀sà làwọn. Hmm, ó kù díẹ̀ káàtó o ara àwọ̀ òde òní náà sì ni hmm. ìwọ ẹlòmíì. Hmm crash ni. Hmm. Hmm. ìwọ ẹlòmíì báyìí ìwọ ẹ oh oh my days tíwọ ẹ bá crash báyìí right of accident ni o with victims dead victims lọ jáǹtì rẹ̀ rẹ̀ eh? all because of ìwà carelessness ìwọ ẹlòmíì báyìí ground zero ni ìwọ ẹlòmíì báyìí suicide bomber ni tó jẹ́ pé ẹni tí tí ẹ ti bàjẹ́ òun ni kò wá kọ́ kí tọmọlàkejì kó bàjẹ́ kò kàn kí tọmọlàkejì kó pè mẹ̀rìn kó jóná ìwà òde òní hmm, ìwà ẹlòmíì terrorist ni tá máa terrorize ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ tó ṣe ń terrorize ọmọdé ní ọmọ terrorize àgbàlagbà bó ṣe ń terrorize onílé lá máa terrorize àlejò tá a máa terrorize gbogbo àwùjọ kí ló dé ẹ gbà wá o hmm. ìwọ ẹlòmíì báyìí búlì ni o a máa búlì èèyàn káàkiri ní òun láwùjọ hmm. láwọn àgbàlagbà o láwọn àgbàlagbà o. láwọn sókó dàgbàlagbà hmm. ìwọ ẹlòmíì báyìí oh my god ìwọ ẹlòmíì òde òní láyé òde òní tá a wà yìí a lè fi wé kánsá I mean serious terminal cancer ni o. Hmm. ó ní wáì bó ṣe ń hùwà nìyẹn kí ló dé àwọn tó ní healthy wà láwùjọ wa nínú community wa nínú ẹbí wa nínú ìdílé wa nínú ilé wa. Hmm. Hmm. tá a bá fi ṣe hundred kódà ṣe ní ninety nine point nine percent and a half gbogbo wa ìwà ìdáni ìwà ẹlòmíì báyìí a lè fi ṣàkàwé wárápá ìwà oníwárápá ló ń wù láwùjọ ìwà ẹlòmíì òde òní ìwà wèrè ni àmín wèrè tó ti gbọ́n rí torí no normal right thinking person in the right frame of mind with good and sound mental health ló máa wúrò wà tẹ́ni ìwò láwùjọ ìwọ ẹlòmíì. ó burú jáì ju ẹranko lọ torí mo rò pé àwọn ẹranko gan-an mi ò rò pé àwọn ẹranko gan wùwà bẹ́ẹ̀ yẹn tí a bá ní ká ká fi wé ti tẹranko. ó fara pẹ́ kì í ṣe èèyàn. kódà kò sí ìyàtọ̀ rárá Lọ́múfẹlá sọ pé animal in human skin hmm. tó jẹ́ pẹ́ranko gan-an ni tí kò yẹ láwùjọ èèyàn ìtì wù mọ́ tó sì wà láwùjọ wa tó wà láàrin wa náà sì mọ̀ èwo ẹlòmíì báyìí ṣekú ṣẹyẹ ni àdánwò lójú méjì kí ló dé ìwà ẹlòmíì báyìí ìwà ak forty seven ni ó ní wá ẹ̀. tó máa máa pọnmọ làkejì apayé wọn apàṣẹ wọn apalé wọn apalé wọn apọ̀nà wọn a máa ṣe nǹkan o. What is going on? Hmm. And it's it's it's <laughs> it's getting out of hand. Ó ti ń breaking point báyìí. Hmm. Mo ṣe check yourself before you wreck yourself on it. tí ẹ kàn fi ìwà ìdá yín ṣe ń ṣe recklessly tó bá tiẹ̀ jẹ́ yín nìkan ni ibà dáa hmm? tẹ fi ń rẹ everybody lára rẹ àwùjọ lára kò fẹ́ẹ̀ sí ẹnìkan tí ò tán mẹ́nìkan tó níwà ìdá lọ́wọ́ tó sì jẹ́ pé ìwà ẹ̀dá yìí ìwà wọn yìí ó ń taba bó ti ń tabára alé ló ń tabára oko kí ló dé. ìwà ẹ̀dá yìí ó ti wá jọba mo sì ṣàkíyèsí pé hmm, pàápàá jùlọ àwa adúláwọ̀ àwa tá a wà diaspora ah ó ṣeun ó ṣeun hmm, mo ṣe bí wọ́n ní tí wọ́n bá bíyàn ó máa ń túnra ẹ̀ bí sí dáadáa